ní ààyè tó ṣe pé kìí ṣe ẹ̀sìn ọlọ́run ọba náà ni ó jẹ́ primary assignment tiwa níbẹ̀ èmi sábà máa ń sọ̀rọ̀ yẹn nígbà tí mo bá lọ sí àwọn tó bá jẹ́ ilé ẹ̀kọ́ báyìí ipe eléyìí ó jẹ́ àpẹẹrẹ oríire láńlá fún mùsùlùmí tó bá nìkan ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ láti pé kó mọ̀ pé kò síbi tí èèyàn wà tí èèyàn ti lè ṣe ẹ̀sìn torí irú àwọn àyè yìí ẹni pé àwọn schools wọn àgbé kalẹ̀ fún nítorí ẹ̀sìn bóyá ẹni pé nípa orí ọ̀rọ̀ ìṣẹ̀mí ayé náà ni a gbé kalẹ̀ fún àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà òǹkàlùkù sì ń gbìyànjú láti ṣàmójútó ọ̀rọ̀ ẹ̀sìn wa níbẹ̀ sẹ́ni tí ọlọ́run bá ní kí ọ wà nírú àwùjọ báyìí tó náà ń darapọ̀ mọ́ àwọn MSS brother ní school lẹ́yìn ìgbà tó bá wòye sí wọn tí kò rí pé wọ́n ń ṣe nǹkan tí ó tako òfin ọlọ́run ọba àbí nǹkan tó tako súnà nàbì sallallahu alaihi wasallam torí àwọn míì ń bẹ lábẹ́ MSS yìí tó yẹ pé tó tako òfin ọlọ́run tó tako súnà nàbì sallallahu alaihi wasallam náà ni wọ́n gbé lọ́wọ́ tó máa ń ṣàlàyé fún mi kan pátì òun ní pátì so léyìí tí ò bá rí bẹ́ẹ̀ kí wọ́n dàpọ̀ mọ́ irú àwọn àwùjọ bẹ́ẹ̀ so rí lánlá ni fún mùsùlùmí so bákan náà eléyìí jẹ́ ìgbèníjà ńláńlá ìpèníjà ńláńlá fún ẹni tó ṣe pé ilé kéwú gángan ní tiẹ̀ ń lọ tí kò wá mójútó ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ ọba kí ọlọ́run kọ́mọ́ṣà sí nírọ̀rùn fún wa so à ń bẹ ọlọ́wọ́n ọba fúnra wa bí a ti ṣe ní àmójútó ọ̀rọ̀ ẹ̀sìn ní ilé ẹ̀kọ́ yìí gbà tí a bá jáde tán náà kọ́lọ́nkó tó ń ṣe nírọ̀rùn fún wa bẹ́ẹ̀ kọ́mọ́ jẹ́ pé salla wa sama li amrin kana yatlubuhu idha qada al-amru la salla wa la sama ẹlòmí yóò máa kírun yóò máa gbàwẹ̀ yóò máa wá sí mss gbogbo alẹ́ mọ̀ bá ní mọ́sálásí lè amrin kana yatlubuhu nǹkan kan ní wá idha qada al-amru tó bá ti di pé ó rí nǹkan tí ń wá tán la salla wala sama kò sí pé à ń ṣe à ń kírun àṣì kankan mọ́ kò sí tọ́kàn mi pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn Sokoto ah broda ah mo rí bàtà bí wọ́n skú ah broda yìí ó ń ṣe súnà gbà tó ti parí kódà lómi service ni ó ti kàdánwò ọba ti lọ sínú ọba ti bọ́ sínú ọgbà kámpù NYSC ó ti juwọ́ sí súnà nàbí sallallahu alaihi wasallam nù sórí eléyìí àdáwò láńlá ni kọ́lọ́n kọ́mọ́ṣá sọ wa níbi irú nǹkan báyẹn Allahumma amin naam n tó jẹ́ ẹ̀hẹ́ mo pẹ̀lú gbọ́dọ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu n tó jẹ́ mawdu'i mi náà ni topic náà ni gbogbo wa ti gbọ́n yẹn الفرق بين المعصية والبدعة يعطتين بلاري الشيء أتي بدعة يعني كي أتي عدادة له الشيء أتي عدادة له يعطتين بني àárín wọn tí ọ̀rọ̀ bá rí báyìí ó yẹ ká kọ́kọ́ wò pé kí ni ta'arif tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ àbí ta'arif nǹkan tí ń jẹ́ albidaa tàbá ní albidaa ìpè ń tán pè ní àdádálẹ̀ àdádálẹ̀ nínú ẹ̀sìn nǹkan tí àwọn tàrífù oríṣiríṣi tó wà fún lọ́dọ̀ àwọn àfẹ́ ìsìn ni ìyẹn ni pé tá a bá sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹ̀ṣẹ̀ àti bídà ó di fún wa káwọ́kọ́ dá ti ń jẹ́ bídíà gàgàmà ní definition rẹ̀ ní pé tààrífù rẹ̀ so bákan náà ká dá nǹkan tó ń pè ní ẹ̀ṣẹ̀ náà mà ní ti ń jẹ́ tààrífù rẹ̀ tó bá ní albid'a òun náà ni yẹni ma uhdisa fi ddin ma uhdisa fi òun nìkan tí wọ́n ń dá kalẹ̀ sínú ẹ̀sìn wa laysa lahu dalilun min Allahi wala min rasulihi sallallahu alayhi wa sallam tó ṣe pé a lè rí ẹ̀rí kankan fún látọ̀dọ̀ ànábì àbí látọ̀dọ̀ ọlọ́run ọba ẹni pé tó bá ní kíní ẹ̀sìn ni tí bá wọnú al-Qur'an ẹni bá tó bá ní kíní ẹ̀sìn ni tí bá wọnú hadith ànábì sallallahu alayhi wa sallam ẹni bá ń bẹ̀ kíní yẹn ni wọ́n ń pè ní al-bid'ah yẹni pé nǹkan tuntun tó ṣe pé sallallahu alayhi wa iná ni sheikhul islam ibn taymiyyah rahimahullah ìgbà tí wọ́n ń ṣàlàyé nǹkan tí ń jẹ́ bid'a nínú ẹ̀sìn wọ́n ní albid'atu fi ddin wọ́n ní taba ní bid'a nínú ẹ̀sìn òun náà ni ma lam yushri'uhu Allahu wa rasuluhu òun nìkan tó ṣe pé ọlọ́run ọbọ̀ ò ṣe ní òfin tẹ́ bá wọnú gbogbo tí ń jẹ́ òfin ẹ̀sìn látọ̀dọ̀ ọlọ́run látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam ẹ̀ lè rí i وهو ما لم يأمر به أمر إيجاب ولا استحباب ẹ ní rí gbọ́ ipa ànábì pàṣẹ pé ẹ ṣe ẹ ní rí gbọ́ látọ̀dọ̀ ọlọ́run ipa ọlọ́run ọba ló pàṣẹ pé ẹ ṣe nǹkan ohun tí ẹ bá ti rí báyìí ẹ mọ̀ pé nǹkan ti ń jẹ́ albeda àdáadá lẹ́nu tí wọ́n dá lẹ́nu yẹn níbẹ̀ ẹ̀yin a ń ṣe mọ́wúlídì nínú mọ́wúlídì annabi yẹn ni pé ayẹyẹ ọjọ́ ìgbà tí wọ́n bí annabi sallallahu rí i pé tẹ́ bá pé gbé fi mọ́wúlídì fi hàn hadith ànábì fi èsì ọ̀rọ̀ yẹn náà ni pé ẹni tó bá gbé hadith lé lọ́wọ́ tó gbé kò lè rí mú fún ọ láíláí kó rí yọ jáde pé ó rí mọ́lìdì ní pé ibi tí ànábì ti ṣe nì àbí níbi tí ànábì ti pàṣẹ pé ẹ ṣe rè kódà bí wọn bá ṣe níta ànábì bá pàṣẹ kódà tí wọn bá ṣe nǹkan yẹn lójú rẹ̀ tí wọn bá ṣe lójú rẹ̀ òun náà ṣe àmọ́ sọ ó pàṣẹ rẹ̀ nǹkan yẹn èèyàn gbọ́dọ̀ sọ pé kì í ṣẹ̀sìn tẹ́ bá rẹ̀ ní ti ń ṣe àmọ́ tí anabi sallallahu alayhi wa sallam tí ó pàṣẹ rẹ̀ tí ó sọ jáde bákan náà ẹnìkan kan ò ṣe lójú ayé rẹ̀ tẹ́nìkan bá pè lẹ́sìn yóò sọ fún pé ẹnìyàn òpùrọ́ ni iléyè ṣẹ̀sìn torí pé kí ni anabi sallallahu alayhi òun lọ́wọ́ bá fi ẹ̀sìn rán ó yẹ ṣàlàyé rẹ̀ fún wa níta bá ti wá rí báyẹn la amru ihjabin ààrí pọ́ pàṣẹ pé dandan ni kíní yìí kẹ́ ṣe wala al istihbab kò sọ pé mo fẹ́ pé tí ò bá wúwọ kò sí nọ́mbà túláàsì nọ́mbà fẹ́ ni ó lè ṣe ẹ̀ lérí nípa ọ̀rọ̀ maulid báwọn náà ẹ kí Laylatul Isra wal Mi'raj ẹ kì ayẹyẹ ìjírọ́ ẹ so ẹ kí ayẹyẹ Laylatul Qadri ẹ kì í bọ̀ mí gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí nìsín ẹ lè rí ibì kan tẹ́nìkan sọ pé bá nàbì ṣe ṣe Laylatul Qadri ni anabi wa kọ́ àwọn èèyàn ẹ̀ lérí nínú Qur'an àbínú hadith anabi sallallahu alayhi wa sallam ní tí yóò bá ti rí báyẹn táwọn èèyàn wá ń ṣe nínú ẹ̀sìn tí wọ́n padà wá ń rí o tí on image àbó ọmọgbà tán bẹ̀rẹ̀ rẹ̀ ọmọgbà tán bẹ̀rẹ̀ rẹ̀ sáti kọ́kọ́ jíkọ́dọ̀ lójú pé ah, mhm, after four years lẹ́yìn lọ́tán ni wọ́n tó bẹ̀rẹ̀ mọ́wúlìdì ní ẹ̀hẹ́ àbájọ náà wọ́n wí náà ah, mo béèrè pé sánàbí ṣe wọ́n ní ò ṣe sáwọn sàábí ṣe wọ́n ní sánàbí pàṣẹ wọ́n ní pàṣẹ sí kùránì sọ wọ́n ní ọ̀sọ́ ẹ̀hìn àá so ó ti gẹ́ẹ̀tì pẹ̀ntì ń jẹ́ bẹ́dà àánú òun náà lóhun tí wọ́n dá kalẹ̀ sínú ẹ̀sìn àbí nǹkan tó ṣe pé nǹkan yẹn wà nínú ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ọ̀tọ̀ tẹ́bá wọn alkùrán ẹ bá wọn ayà oríṣiríṣi tó ń sọ̀rọ̀ díkìrì wàdíkìrùlọ àdíkìrán kẹsìrọ̀ aládéna yàtkùrún allah akiyaman wa kọ̀rìúdan wa ala junubihim bẹ́ẹ̀ nanu hadith anabi sallallahu alaihi wasallam ìyẹn ó rí àwọn ọ̀nà oríṣiríṣi tí anabi ti ń sọ nípa díkìrì tó ń sọ nípa àwọn ọlá tó wà fún masalul mumin aládé tó máa rántí ọlọ́wọ́n ọba àtẹntíkì ìrántí ọlọ́run ọba bí òkú àtàlàyé ni so ẹ wá padà pé ọdkẹ́ nígbà wọn ni anabi sallallahu alayhi wa sallam àbáwọn sọ̀hábà rẹ̀ lọ́wọ́ ní àwọn àṣẹsíkiri lónìí jimá yìí ó yẹ lọ́lẹ́ bá ń wá aṣọ funfun wá so àbí ẹ lọ́lẹ́ bá wa kó ìlú wa bàndírì ẹ lọ́lẹ́ kó wa kàmọ́ wa lù ẹ lè rí anabi ń ṣe táwọn èèyàn ń gbà ṣe wọ́n ti yí padà irú yẹn náà bẹ́ẹ̀ ni àbáfẹ́ sàdúà bóòlà ṣe ń ṣe àwọn ayé anábì ọlọ́run ní káṣẹ ọ̀dọ̀ ríú ni astajib lakum ẹ pè mí màá dáyín lóhùn àmọ́ àwọn yẹn ti wá yí ọ̀nà tí a ń gbà sàdúà yẹn wọ́n yí padà síbà nàbì sallallahu alaihi wasallam ṣe máa ń ṣe Qur'an ẹ̀yà láwọn èèyàn lọ́wọ́ ọ̀yá àbà bẹ̀rẹ̀ nísìn níwà ka kútúbà bẹ̀rẹ̀ tí bá ti ni tábà tó wá parí àtọ́ka kúlùbà parí abẹ́mi èjì méjì láka sùúrù yẹn tí wọ́n ń pè ní bẹ́ẹ̀ náà nù tí èèyàn bá ti lè rí mú wá báyìí torú ìyẹn òun náà ń pè ní àdádálẹ̀ ohun àdádálẹ̀ nínú ẹ̀sìn so alimami Nawawi rahimahullah báwọn náà ti ṣàlàyé tí wọ́n ń pè ní bídà wọ́n ní albid'atu fi shar'i wọ́n ta bá ní àdádálẹ̀ nínú ẹ̀sìn òun náà ni iya ahdathun ma lam yakun fi ahdi rasulillahi sallallahu alaihi wasallam nǹkan tí ò sí láyé ànábì sallallahu alaihi wasallam tó kúta iná bá ń tírèzì ẹ̀ lè rí nǹkan yẹn láyé ànábì sallallahu alaihi wasallam tó yín ẹ wá kìbọ̀ nú ẹ̀sìn ẹ rí pé mò ń fi kún pé nínú ẹ̀sìn nínú ẹ̀sìn torí ẹlòmíì nǹkan ń dí làákàyè rẹ̀ O lè ní ahán ọmọ ní bídíà bídíà òun náà gbé mọ́tò dé nìsín sáà mi ń gbé mọ́tò nínú ah, ní ihí àá òwúnà pọ́ntàn wà ní jẹ́rẹ́ ń gbé mọ́tò àmọ́ ní bídíà àà ah, ah. nínú ẹ̀sìn nínú ẹ̀sìn ṣe ẹni tí èsẹ mùsùlùmí ẹgẹ́ kèékèé gomọ́tò kìrìyàn gomọ́tò ẹlẹ́bọn gomọ́tò ó mi pé yíwọ̀n ìṣẹ́sìn bí ẹni bàálù gógún ní gbogbo lẹ́sìn lọ mọ́ká ní ìsìn àwọn gun plane ní ìhín sẹ́nsẹ́ àní kò sí bídíà nínú ẹgbẹ́ bídíà kọ́ bídíà kọ́ nìyẹn fi ṣàrẹ̀ nínú ẹ̀sìn ní ayé ànẹ́bìsọ̀ ọ̀sán lọ wọ́n lè gẹ́sìn lọ wọ́n lè rinṣẹ́ lọ tọ́nà bá wà láti rinṣẹ́ lọ nìsíkẹ́yìn rinṣẹ́ lọ tọ́wọ́ ẹ̀pọ̀ bá lágbára rẹ̀ tọ́wọ́ ẹ̀pọ̀ bá lágbára láti kò sí tó burú bẹ́ẹ̀ nínú ẹ̀sìn ìyí wọ̀nyí sí ẹ dídé bẹ́ẹ̀ ní tó lọ lè ṣe ní mọ́kà yẹn gangan òun lẹ̀sìn ọ̀nà tó gbà lọ́hun kò kàn wá bẹ́ẹ̀ náà ni ẹ tún kébọ̀ ibẹ̀ láti rí pé síbí jíjẹun náà kọwọ́nú rẹ̀ síbí ọ̀wọ́nú ẹ̀sìn ni bí síbí lílò kò sí nínú ẹ̀sìn síbí ẹ mọ́ka síbí kún bí dáa ẹni tí ó bá ti ka síbí kún bí tí ó bá ní síbí bí dáa ni máikrófóònù yìí náà jẹ́ bí yóò jẹ́ bídá mọ́tò jẹ́ bídá pléni ọjẹ́ bídá fẹ́rùkọ́pítọ̀ jẹ́ bídá báàkírà yẹn ni pé ọkọ̀ ojú omi ship yóò jẹ́ bídá so òun ni torí pé kí ni ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam ẹ̀sìn Ànábì fi jagun ọwọ́ tó bá ní pé ká fi mọ́tò ká gbé lójú ogun nísìn ẹ̀sìn Ànábì máa ń gbò lọ síbi dáwà àbíra nkúmi ẹni tó bá lóun ogun mọ́tò lọ síbi dáwà nísìn yóò sì bẹ́ dáhànù so omi gbogbo àwọn nǹkan yẹn kò kí ń ṣe nǹkan ẹ̀sìn in tí ẹni tí kìí ṣe mùsùlùmí bá ti lè ṣe tẹ́ẹ̀sì ní sọ pé kí lórí tó ń ṣe léyìí tẹ́bá rẹ̀ tí èṣe mùsùlùmí bá ń ṣe láìláha ìlàlá tẹ́pá nìkan wá só ti wẹ́ni ṣé ó ti wẹ́ni tẹ́wá rẹ̀ tí èṣe mùsùlùmí ní sí wọ́n ń gomọ́ tó sásọ fún pé kí ló dé rẹ̀ tí èṣe ah, mùsùlùmí ní sí wọ́n mùsùlùmí ń jẹun sáà ní kí ló dé ahádà bẹ̀dà náà mo fi ẹ̀yẹ̀ òkè lẹ́sàn bẹ̀dà so náà ni pé n tí àbákọ́ mọ̀ náà tákọ̀ sọ̀rọ̀ lérí rẹ̀ nǹkan méjèèjì yẹn ntí nǹkan yẹn ń jẹ́ gangan ó gbọ́dọ̀ yé wa kí n ti ń jẹ́ bídà gangan kó yéèyàn tó yéèyàn nítorí bá ti rí báyìí tán wọ́n pé wọ́n ní ẹ̀sìn ni ẹ̀wọ́n tẹ̀sùbá ní sẹ́nì kan bá mú tẹ̀sùbá lọ́wọ́ nìsín kí lápè nǹkan yẹn ẹ̀sìn ni tẹ̀sùbá nǹkan ẹ̀sìn ni so ẹ̀wọ́n kí ni bá ń wù sọmọ ibi sọ́wọ́ yẹn ẹni tó bá mú lọ́wọ́ sápè lẹ́sìn a lè pè lẹ́sìn ẹnìkan kan ò lè pè lẹ́sìn so bí o ṣe mọ̀ dá bídà àmọ̀ nu so omi pé tẹ̀sùbá bídà ní lílò rẹ̀ torí pé kí ni anabi sallallahu alayhi wa sallam ó ṣe adhkar kò lo tasbah so n ti ń jẹ́ bẹ́dà ní ṣókìlẹ̀ lẹ́yìn bẹ́dà yìí náà máa ń pè ní al-muhdathat tó bá ní al-bid'ah tó bá ní al-bid'atun bídíà yọ kan nù an innovation tó bá ní al-bid'ah innovations tó bá ní al-muhdathat àyẹ̀nẹ̀ innovations nínú àwọn bídíà náà ní jẹ́ báwọn tọ́bá tó ní al-muhdathun muhdathun and innovation náà yẹn pé tí wọ́n dálẹ̀ nkẹyẹ ọ̀kan so ara wọn mutaradifat sí bídíà ń jẹ́nu àmọ́ tọ́bá ní tọ́bá ní al-ma'siyah kí lẹ́lò ní tọ́pìkì náà al-farq bayna al-ma'siyah ni tọ́bá ní al-ma'siyah ìṣẹ́lọ́wọ̀n òun náà máa ń ní azamb wọn náà máa ń pè ní alkhati'a wọn náà máa ń pè ní as-sayyi'a gbogbo ẹ̀ báwọn mutaradifat kan náà ni wọ́n nínú pé ìtumọ̀ kan náà ni wọ́n ní adhamb alma'asiya alkhati'a as-sayyi'a so ibi wọn ti máa ń pè ní aljurmu so ó ní àwọn mutaradifat tó yí ọ̀pọ̀ báyìí tá bá ń sọ̀rọ̀ nípa alma'asiya ipe ẹ̀ṣẹ̀ فعل أمر مخالف لما أمر الله به أو نهى عنه فعل أمر كي يوشين ككا نهى الله عنه tó ṣe pé olúwa ní ẹ gbọ́dọ̀ ṣe ó ṣe nǹkan tó lúwa ní ọ gbọ́dọ̀ ṣe amọ́rọ̀bìhì abúlúwa pàṣẹ ipe ẹ ṣe ẹnìyàn ọ̀hún wá ṣe tó lúwa ní kéèyàn ṣe

kódà tó bá ṣe pé lórí ara yín náà ni kí àti ṣe dọ́gbadọ́gba lórí ara yín kọ́mọ̀ nìyí lára bí àwọn olórí pé o ṣe mistake ṣe kíní kan wá ní ṣe ṣe dá ọláyìn ah, ṣe dá lóòótọ́ ó ní dọ́gbadọ́gba lérí ara rẹ̀ nù àmọ́ ṣe ṣe dá kí ni wàhálà báyìí ó kàn sàmọ́ wá tòfin rán káàkiri àníṣe ṣe dá ni mò ń béèrè a ah, ń ṣe dá lọ́wọ́ kan tó al-'adl wal-ihsan ìṣe dáadáa sáwọn ènìyàn inna Allah ya'muru bil ihsan bil adli wal ihsan wọ́n ni wa ita'i dhil qurba kí wọ́n máa fún àwọn tó bá súnmọ́ yàn ní nǹkan kí wọ́n máa ta wọ́n lọ́rẹ olúwa ni mo pàṣẹ rẹ̀ nínú àyà kan náà wọ́n ni wa yanha 'anil fahsha mo kọ ìbàjẹ́ ó mi pé ẹni tí kò bá ṣe àdìlú nísìn ó ti yapa àṣẹ Ọlọ́run máa ṣe yànù ó ṣẹ lọ́run nù ẹni tí kò bá máa fún ẹni tí ó ní bùkátà sí tó yẹ fún tó sì lágbára láti fún máa ṣe yànù ìyẹn so bákan náà yẹni la'adlu wal ihsan wa ita'i ihsan ẹni tí kò bá ṣe dáadáa síyàn dáadáa yẹn ó pọ̀ lóríṣiríṣi kọ́ra ní sọ̀sọ́lá mú sọ̀rọ̀ dáadáa débi pé la tahkiranna minal ma'rufi shay'an anábì ní wọ́n fojú di dáadáa kankan o wala an talqa akhaka biwajhin talqin kọ́ra kó pàdé yàn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kò alaikum kò kàtújú ká kò kàn rárẹ̀ smile anábì ní ara dáadáa ni tó wá padà mọ̀ yá rẹ̀ ni salamu alaikum naam ẹ̀pẹ̀lẹ́ naam ah, wà ní ẹni wọ́n pé ah yàbí kí láwá sí lábáyábá yìí sì wá ń kí kódà kò tí ẹ̀ sí dáadáa sí mi ah, àbí mo sẹ́ ọ́ ni àbí kí láà dé ah, sí mo sẹ́yìn ọ̀ sẹ́ni ànábì ni ẹ má ṣe báyẹn irú kódà irú dáadáa yẹn ẹ so òun ni pé yẹn ni bólúwọ́ bá ṣe pàṣẹ àwọn nǹkan yẹn wọ́n wáyé ní wọ́n yanha anil fahsha olúwa kọ́ ìbàjẹ́ fún yín ìbàjẹ́ alfàǹṣá àwọn náà máa alfàǹṣá ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́rọ̀ nínú pé àárú ah, ah, ọ̀rọ̀ wọn sọ yìí òsì lójú ti báyìí ọ̀rọ̀ tí ó da yóò káwọn máa ṣe àpèjú irú àwọn nǹkan gbọ́n náà ti mọ àwọn ọ̀rọ̀ tí ó da tó pé tí bá ń jà lẹ́nu rẹ̀ wọ́n gbọ́n mọ̀ pé ọ̀rọ̀ àṣà ọ̀rọ̀ tí ọ̀rọ̀ sọkúsọ ní sọ yìí tó anil fahsha wal munkar ní tó ń ṣe tọkàn tiẹ̀ náà kọ̀ fún ọ má ṣe fún yàn alfàṣẹ wàlmùnkẹrù wàlbáàgọ̀ yìí ọ̀tẹ̀ olúwa ní mọ̀kọ̀ kí wọ́n dìtẹ̀ ẹjá lọ lè dìtẹ̀ mọ́ ní ya'izukum la'allakum tattaqun so olúwa ní ẹ̀rí pé níbi àyà yìí bí àṣẹ ọlọ́run bá sí máa ń wá bí ìyapa rẹ̀ ṣe máa ń wá tíyàn bá tíyàn bá tẹ̀lé àṣẹ ọlọ́run yẹn àbí yẹn ń ṣe nǹkan tó ní kíyàn máa ṣe òun náà ń pè ní al-ma'siyah al-ma'siyah irú ẹni zina máṣíyà olùwọ́bọ̀ ọ̀fẹ́ olùwọ́bá pàṣẹ rẹ̀ wala taqrabu zina innahu kana fa'ishatan wa sa'a sabila ó ní ẹ má súnmọ́ zina ẹ má súnmọ́ rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ rẹ̀ gbogbo tó ti ẹ̀ lè fà á tó lè lédì síbẹ̀ ẹ gbọ́dọ̀ débẹ̀ bílẹ̀ ń ta sípẹ́ ṣe ẹ wara ẹ súnmọ́ zina òun ni kí obìnrin tó bá fẹ́ jáde kò fi pẹ̀fíìmù sára tí obìnrin bá fẹ́ jáde kò fòrò lo pẹ̀fíìmù ìyẹn ni pé omi pé tó bá wà nínú ilé rẹ tó ṣe pé o ò ní jáde látàárọ̀ dálẹ́ tí oorun pẹ̀fíìmù ó fi lọ náà lèyẹn lè lò tó o lè lò jáde kí ló fà á tí Islam fi ṣe léwọ̀ kọ́lá ní sọ̀sọ́làm sọ́dí pé gbogbo obìnrin tó bá ń lo pẹ̀fíìmù síta ọ̀yẹ̀ zẹ́nìyà oníṣìnà torí pé kí ni tó bá ti kọjá tí pẹ̀fíìmù bá ti rọ̀yìn ó yìnyẹn nù pé ah ewu láàrùn kọjá yìí so irú yẹn ní ìsìn lọ́wọ́ subhanahu wa ta'ala inú tó lọ́wọ́ wala taqrabu zina wala taqrabu zina obìnrin kìí jẹ́ ní tí pé wala takhda'na bil qawl tí pé ní ọmọ wa dẹ̀hùn ní ọmọ dẹ̀hùn láwùjọ abúlé gbọ́dá kìíní ẹwọ́n yàyí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ láàrin àwọn ọkùnrin àbà wala taqrabu zina so zina nítorí wọ́n bá ṣe léwọ̀ ni máàṣìyà ẹ̀ṣẹ̀ ni olè jíjà irọ́ pípa ẹni jìbìtì lílù ẹni àbòsí ṣíṣe gbogbo àwọn oríṣiríṣi nítorí wọ́n sáà ní kò dáa ohun tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ ni so eléyìí ni àgbóyè nǹkan tá ń pè ní albidaa àti almaṣíyà so tá a bá wọn wò pé àwọn ọ̀nà wo iná ni bẹ́dàá àti màṣíyà àwọn ìyàtọ̀ wo ní ń bẹ ní àárín wọn ṣe kọ́rin náà àkọ́kọ́ náà nínú tí ìyẹn gbọ́dọ̀ mà òun ní pé albẹ́dàá àti màṣíyà kò sí ìtòlú ọba fẹ́mẹ̀ o Musulmi gbọ́dọ̀ jìnà sí méjèèjì yányá kọ́dá mùsùlùmí ò sọ pé ṣe bí ẹ̀ṣẹ̀ ni tí mi ṣe bí dáa àbíkan lágbájá orí tó ṣe gan eh, ẹ̀sẹ̀ ni yóò bá kò ṣe bí dáa ibi ìsìnà ló ṣe subhanallah alazim èmi ò ríru àfà súnà orí láyé tí ń sọ̀rọ̀ ilé yóò fún yàn àfàwọn aláburú yìí náà ni àfàwọn aláburú àwọn dákúdá sínú súnà nabi sallallahu alaihi wasallam kí ni sàṣẹ́bí kíyàn jalè kán sì kì í tó wà ní lórí ibú ní ọ̀nà àmẹ́kùn lórí ibú ibú lè mọ̀já ìṣẹ́ bí a náà à ẹnìkan ló ní ẹnìkan pàdé wọn ẹni ẹ ń wa mọ́tò ni àwọn tó máa ń ṣe taxi jọ ń súnà ọlọ́wà ni a ọ̀rẹ́ wọn sọ pé a ẹ̀yìn ń súnà náà ti wá dìdàkudà ní ìsìn olóní kí ló dé ń bá ṣe pé òun bá mọ̀ gbogbo ó ní kí ló dé olóhun ah, gbéṣẹ́ fún ọmọ kan ni o òun gbéṣẹ́ fún òun sì wo pé ah, pẹ̀lú pẹ́sòkòtò rò tó lẹ̀ òun fún lówó pàtó díjọ́ tó dá fún kò ṣiṣẹ́ ah, ó tó dájọ́ kan kò ṣe ó dájọ́ nígbà tó yá náà ní ọ̀nà bá rí pé ọmọ yìí ọ̀ràn pé kò ó ti ná owó mi wọn kò lè ní ọ̀nà ẹ̀yìn àkíwá ni ti bí ọ̀hún jalè tí òun ṣe bídíà ni lónìí àà sí ń tó wí fún ọ̀nà àwọn ará bínú lóyìn àwọn lógún nu so òun ni pé ìmọ̀ sọ pé kan ni èèyàn lè ṣe kan lè lè ṣe so kò sí àfàsúnà tí máa ń tí máa ń gbáyà níyàn ju gbogbo ẹbí torí pé kí ni méjèèjì náà ni ewu tó ní agbára ń bẹ fún ewu ń bẹ fún méjèèjì tábà ní almasiya níbi àwọn ọ̀nà tó fi jọjọra wọn òun ni pé maasiya qad tuaddi ila shirk ìgbà mí ẹ̀ṣẹ̀ gangan yóò lè dìyàn débi ẹbọ bákan náà torí pé ẹwà wò ẹ̀ tó ọmọ ń pè ẹ̀ṣẹ̀ gangan máa sí àwọn ọmọ ń pè ní shirk olúwa ní ẹni idhhab ila fir'auna innahu tagha ẹni فحشر فنادى فقال انا ربكم الاعلى فرعون kí ló ṣe ادعى الالوهيه ó sọ pọ́lọ́n lòun nítọ́lọ́n sí fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní pé kẹ́dàbà wà àìsàn kẹ́dàbà ìdán kọ̀tẹ̀kùnù máàsíyà ṣìrkan tó bá ní máàsíyà ní ma ń dẹ̀bọ̀ ń gbà mí máàsíyà yóò sì dẹ̀bọ̀ ó ní wà kẹfàárọ̀ wà àìsàn ń bí áyà mí kẹfàárọ̀ wà àìsàn kúfùrù náà tó máa ń di máa sí àmọ́yàn lọ́wọ́ ti pé láti bí ẹ̀ṣẹ̀ náà ní ó padà wọ́n ní ìtàmá ní kílẹ̀ ní iṣẹ́ ọ̀nà ọ̀ṣẹ́ lọ́wọ́ ni wọ́n ni tẹ lọ lè wo bí tí ẹ̀sẹ̀ yẹn rìsọ́ọ̀tì sí wọ́n padà rí pé ṣírìkì ni wọ́n padà rí pé máa sí àní gẹ́gẹ́ ni àlùbẹ́dà bẹ́dà náà lè lídìyàn tó pé tó bá bá bídà yóò padà dé ṣe dídì bí ẹbọ bídà bídà wọn forí sọ kúfùrù tó ń ni pé ibi tó ti níbi tó ti àwọn ibi tí bídá àti máa sí àtún ti papọ̀ wọn ni máa mẹ́ka yìí kullun minhuma manhiyun anhu wa madhmumun shar'an àti bídá àti ẹ̀ṣẹ̀ olùwàwà subhanahu wa ta'ala ó ṣọ́ alára pé àgbọ̀dọ̀ dédì nǹkan kan nínú méjèèjì ò sí tó wọ́n sọ pé àwọ̀ yìí so olúwa nínú islam agbọ́dọ̀ ṣe méjèèjì islam ó takò méjèèjì pé ká ṣe bákan náà kullun minahuma mutafawitun wa munqasimun ila mukaffiratin wa ghayr mukaffira àtẹ̀ṣẹ̀ àti bídà méjèèjì wọ́n tó papọ̀ nípa pa àwọn méjèèjì wọ́n pín ìyẹn ni pé wọ́n pín méjèèjì pín ẹ̀ṣẹ̀ pín sí méjì mukaffira tí ó sọ̀rọ̀ di kèfèrí tí ó sọ̀rọ̀ di ẹlẹ́bọ wà ghayru mukaffira ẹ̀ṣẹ̀ náà ń bẹnu tí ò ní sọ̀rọ̀ dẹ́lẹ́bọ ẹwúrú tí mo mú wálẹ̀ kan yìí nìsín so ní wa kadhaba wà ẹ̀ṣẹ̀ náà ní Fir'aun ṣe àmẹ́ṣẹ̀ rẹ̀ yẹn oúnjẹ shirk kìsìkì bídà ní Fir'aun ń ṣe ẹ̀ṣẹ̀ gangan ni ó ṣe rẹ̀ ń shirk ni bẹ́ẹ̀ náà ni kí èèyàn bá ń ṣe lọ́wọ́ tí pé ẹ̀ṣẹ̀ tí ń ṣẹun kìí ṣẹ̀ṣẹ̀ tó dé lẹ́vù kúfùrù kìí ṣe kó dé lẹ́vù so gẹ́gẹ́ bí kí wọ́n parọ́ nìsín tí ẹni tí wọ́n ń parọ́ tó pé àbí ọmọ ń ṣàbòsí fáwọn èèyàn mọ ṣe jàǹbá fáwọn èèyàn irú yẹn kò tí ì dépò kúfùrù máa lọ́wọ́ àmọ́ irú yẹn náà olúwa subhanahu wa ta'ala kò fẹ́ kò fẹ́ sòrú ẹ̀ ni ẹni tí mutí láyà nàbì sallallahu alaihi wasallam tó yẹ kí wọ́n nà ẹnìkan wá wò pé ǹgbà tán nà tán ẹnìkan wò pé àpúrú ah, ah, ọ̀tọ́ lọ́n bú ní alẹ́lẹ́ ìbáyìí nìsìn ẹni ó sàfẹ́ ma sọ sílá ọfẹ́ ma bá lò bí ẹn pé bóyá bí ẹn pé kìí ṣe mùsùlùmí má anábìá ní akáì ah, filẹ̀ innahu yuhibbullah ó Islam pẹ̀lú tí ń so ọ̀nà tí wọ́n ti papọ̀ ni pé bẹ́dà ó pín sí mọ̀kẹ́fẹ́ràn bídá ó si mo mufassiqa bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ ó pín sí mukaffira bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ ó pín sí mufassiqa níbi títí bídá bóun ṣe pín sí mufassiqa yìí ti máa ń sọ̀yàn di pòkì òun náà ni irú tí àwọn àṣáyẹrọ bídá àwọn kò sí afásúnà kan láyé tó pé àwọn àṣáyẹrọ ní káfíìr so wọ́n sì mọ̀ pé ní bídá ni wọ́n oníbídà ni wọn àbáwọn òkú wọn ní káfíìrì pé kéfèrí ni wọn so bákan náà àwọn khawarij kò sí ẹ̀rí kan látọ̀dọ̀ àwọn sọ̀hábà street tí wọ́n bá wọn lò tí wọ́n ti ní pé kéfèrí làwọn khawarij yìí abdullahi ibn umar ọba wọn lò ali radiyallahu anhu ọba wọn lò ali gangan tó ikú gangan ló ti ẹ̀ pa wọn ló bá wọn jà wọn bí nbẹnu musannaf abu shayba wọn bí nbẹnu musannaf abdurrazak náà wọ́n bí pé àkùfáàrùhùn ṣe kéfèrí láwọn tó bájà tó pa wọ́n yìí ó ti bá wọn jà ó ti pa wọ́n o ah ó ní minal kúfèrí farru ní à wọ́n jìnà sí kéfèrí o ní ti ń jẹ́ kúfèrí wọ́n jìnà sí yányán sọ́ábà onímọ̀náfìkì rántí ọlọ́run díẹ̀ ní tí ó bá ti rántí ọlọ́run àwọn eléyìí máa rántí ọlọ́run dáadáa ó túmọ̀ rẹ̀ ní pé wọ́n yìí ṣe mọ̀náfìkì wọ́n wá ní ọ̀dà wa minhum ta ni wọ́n gbà náà wọ́n wá ní qawmun baghaw alayna wa nusirna tó so ó túmọ̀ sí pé àwọn khawarij wọn kì í ṣe kẹfìrí nínú Sahih Bukhari náà bí Sa'id bin Abi Waqqas ipe báwo lẹ ṣe mọ àwọn sí ó ní a ah, yẹni ó ní Sa'd yusammihim bilfasiq bilfasiqin fusaq ni máa ń pè wọn yẹni pé pòkí ẹlẹ́ṣẹ̀ ni ma ń pè wọn mí pé wọn kì í ṣe kèfèrí bẹ́ẹ̀ sì ni ohun tí àwọn khawarij ohun tí wọ́n ṣe tí wọ́n dánwò bẹ́dà ni nǹkan yẹn so láfi rí pé àṣé bẹ́dà àṣebídá òun náà pín sí ọ̀nà méjì ìtò lè sọ̀rọ̀ di kèfèrí ń bẹ nínú bídá bí irú àwọn Qadariyya nìsìn àwọn tán ní àwọn ọ̀gbá kádàrá ń ta wọ́n pé àgbà kádàrá kò sí ti ń jẹ́ kádàrá gbogbo tí bá ń ṣẹlẹ̀ Ọlọ́run bọ̀ ọmọ sí àwọn Jahmiya àwọn Ọlọ́run bọ̀ sí lókè àlẹ́ ṣí kò tiẹ̀ ní ìròyìn kankan so irú àwọn ẹni wọ̀nyí àwọn sọ̀hábà jẹ́ kó yé wọn pé kèfèrí ni wọ́n ìbálò kẹfìrí náà sì bá wọn lò sobi láti mọ̀ pé àṣẹ ń bẹ nínú bẹ́dà èyí tí ó máa ń sọ̀yàn di kẹfìrí àti tí ò sọ̀yàn di kẹfìrí torí problem ẹlòmíì tẹ́ bá ti sọ pé inú bẹ́dà ó pín sọ́nà méjì ó ní ẹ́ eh, ó fẹ́ pín bídíà ó fẹ́ pín bídíà bídíà pín ni bídíà pín ni kí ó fẹ́ pín bídíà bídíà ó pín náà ni eh, Ustaz Abdulghani Juma wọ́n sọ̀rọ̀ kan níjọ́ kan wọ́n ní bẹ́dà ẹ̀yìn takfiri yìí ẹlóhun ló rìsọ́tì sí kúfùrú àbí bídíà is equals to kúfùrú lọ́dọ̀ tí àbí all bídíà equals to kúfùrú tọ́ àwọn ni ọ̀dà kúfùrú wá ní òun gangan wá pín kúfùrú ṣe kí kúfùrú òun náà pin náà ni òun náà pin ni tí ò rújú so náà ni but tí a bá ń rí àwọn èèyàn tí a bá ń rí àwọn bí tí a bá ń ka àwọn ọ̀nà táwọn afọ́mọ bí ń ṣàlàyé ṣaitan nípa bí ṣe máa ń si àwọn èèyàn lọ́nà nípa ọ̀rọ̀ ẹ̀sìn yóò rí pé àwọn ọ̀nà oríṣiríṣi náà ni máa ń gbáyọ̀ sáwọn èèyàn so tẹ́ bá ń bá àwọn ẹni yìí sọ̀rọ̀ ẹ máa wọ pé ah ṣé làákàyè yín ò sí kẹ́ẹ̀tì ẹ̀gbọ́n tá à ń sọ yìí ni wọ́n ní náà òṣàlùsí ní òpin sásù ní òpin sásù ní òpin ẹ má pin ah so anabi sallallahu alayhi wa sallam nínú sahih muslim ó ní àwọn aláṣẹ kan máa wá la yastanunna bi sunnati wa la yahtaduna bi hudaya wọn ní lo súnà mi wọn ní lo ìlànà mi wọ́n ní kébò láti ṣe pẹ̀lú wọn tí wọ́n ń ṣe yẹn ń bídí àwọn kò tí ì shirk kófù gairu mukaffirun yẹni pé mufassiqun wọ́n mọ̀ wà nípò kí anábi wá ní tẹ́ bá ti wá rí nínú Sahih Bukhari again anábi wá ní yẹni tẹ́ bá ti rí pé ẹ gbọ́dọ̀ takò lórí illa an taraw kufran bọ̀wàá tẹ́ bá rí kúfù tó clear báyìí sómi pé olórí ó ń ṣe bẹ́dẹ̀ àdé stage tó lè jẹ́ kúfùrù ìgbà mí wọ́n ṣe dé stage tí ò lè jẹ́ kúfùrù ó mi pé bídẹ́ àṣekíni ó pín sí ọ̀nà méjì látọ̀dọ̀ anábi sallallahu alayhi wa alihi wa sallam ara ọ̀nà tí bídá àtútù fi jọra wọn pẹ̀lú ẹ̀ṣẹ̀ òun ni pé annahuma mu'adhdhinani bindirasi shari'ati wa dhahabi sunna tí ma ń júwe tẹbá rí ẹ̀ṣẹ̀ láwùjọ kan kẹmọ̀ pé sunna nabi sallallahu alaihi wasallam sunna fúyẹ́ láwùjọ wọn bẹ́ẹ̀ ni tẹbá rí bídá náà kẹmọ̀ pé sunna fúyẹ́ ní àwùjọ yẹn nìyẹn torí pé kí ni àwùjọ tí súnà bá lágbára ń bẹ̀ ẹ ní wọn rí ẹ̀ṣẹ̀ náà ń bẹ̀ bẹ́ẹ̀ sílẹ̀ sí ní ti rí bídà náà káwọ ibi tí bídà àti ẹ̀ṣẹ̀ tí wọ́n ti yàtọ̀ síra wọn òun ni pé albídà wìlmáṣíyà wọ́n yàtọ̀ síra wọn níbi pé albídà ní tiẹ̀ tẹ̀kúnù mudahiyatan lishari'a wọ́n máa ń fòun jọ òfin ọlọ́run ni ẹni tí bá ń ṣe bídá à ó ń tọ̀hún yóò mú nǹkan kan yóò wá fi jọ òfin ọlọ́run tó lápèjúwe nísìn ẹni tí wọ́n sọ fún pé mọ́ ṣe mọ́wúlódì má tó wá ní ṣe mọ́wúlódì tó wọ́n sọ fún pé bídá ni wọ́n ni àbídà bò wọ́n á bí pé ṣé ọlọ́run ni ó ṣe bídá ọlọ́run ni ni pé ọlọ́run ò wí ni ó ṣe ìsirẹ̀ nípa náà ò ṣe níbo ti wá rí ṣẹ́sìn ni àbẹ́sìn kọ́ yóò adọ́ pẹ́sìn ni ó mì pé ìwọ náà ẹ̀ ń sòfin sínú ẹ̀sìn kọ́hùn tó ń tí bídí a máa ń ṣe nìyẹn ó máa ń túmọ̀ ìṣòfin sínú ẹ̀sìn àmọ́ ẹ̀ṣẹ̀ ní tiẹ̀ òun òun sọ pé èèyàn fi ń jọ ṣẹ̀ríà òun èè jọ òfin ọlọ́wọ́n ọba kò ní ní nǹkan kan ṣe ń tọ́lọ̀ ní ọmọ ṣeun gangan náà lèèyàn máa ṣe tó àmọ́ bídí à ń tiẹ̀ wọ́n máa jọ òfin bí ẹgbẹ́ yẹn ń legislate fúnra yẹn ni òun legislate òfin sínú ẹ̀sìn fúnra rẹ̀ ntọ́lọ́run ní o ṣe tí anabi sallallahu alaihi wasallam ní o ṣe so ìrọ̀lẹ́ yìí náà ni ó máa túmọ̀ sí so àmọ́ ẹ̀ṣẹ̀ ní tiẹ̀ òun máa ń júwọ̀n pé èèyàn ń ya pantọ́lọ̀ ní kéèyàn má ṣe ni àbẹ́yìn ò ṣe nǹkan tí olúwa ní kéyìn ò ṣe náà ni ẹ̀ṣẹ̀ ní tiẹ̀ so bákan náà تنفرد البدعة بكونها جرما عظيما بالنسبة إلى مجاوزة حدود الله بالتشريع بدعة وما نجاشة ọ̀nà tí ó fi máa jẹ́ ẹ̀ṣẹ̀ náà ni pé ẹni yẹn òun dá òfin kalẹ̀ náà ní tẹ́bà gbọ́tán bá ní albeda àwọn olè tẹ̀ṣẹ̀rẹ̀ kódà àwọn tán máa sọ pé bídá pé kúfùrù ní gbogbo ẹ̀ wọ́n ní kò sí bídá gbọ́dọ̀ jẹ́ tẹ̀ṣeré òdodo ni bídá ó jẹ́ tẹ̀ṣeré ń lẹ́gísílétì nílòótọ́ ṣé gbogbo tẹ̀ṣeré náà wà ní kúfùrù ni rárá torí pé olúwa subhanahu wa ta'ala ìgbà tó ń gan ń ṣàlàyé ìṣòfin sínú ẹ̀sìn ọ̀nà mẹ́ta lọ́n bá gbà sọ ó ní wa man lam yahkum bima anzala Allahu fa ulaika humuz zalimun wọ́n mì pé ìgbà míì èyàn legislate nǹkan sínú ẹ̀sìn èyàn di kèfèrí yányán ìgbà míì èyàn legislate nǹkan sínú ẹ̀sìn èyàn wà lẹ́lẹ́ṣẹ̀ ìgbà míì èyàn wà lálábòsí iná ni kéèyàn báyàn níbi democracy bóyá abẹ́ni ń ṣe ọ́ ṣáraka níbi democracy ọ wà ń bẹ́ àbí nǹkankan yíò túnmọ̀ sí pé ti di kèfèrí lẹ́ẹ̀kan náà ọ gbọ́dọ̀ ní ni pé ó ní tẹ̀dríj ó ní àwọn stages tíyàn lè ṣe débi pé òfin àdí pé ah eléyìí ti kó nínú òfin ẹ̀sìn so pélé ti di kèfèrí gbà mí èèyàn ó wà nínú ẹni tí ń ṣòfin nínú òfin democracy èso òfin ọlọ́run ọba èèyàn ó sì máa jẹ́ ẹni tí ń ṣẹ so gbà mí èèyàn lè jẹ́ alábòsí gbà mí èèyàn lè jẹ́ kèfèrí yányá so òun ni pé ẹ̀ṣẹ̀ amagbéyàn débẹ̀ àmọ́ bídà ní tiẹ̀ bídà dáwà bí anna um yẹn bídà dáwà látara pé wọn jẹ́ tàṣírí àmẹ́ṣẹ́ ní tẹ̀ẹ̀sẹ̀ ni mo fẹ́ wí yíd ṣàṣìlò amùkọ́lẹ̀fẹ̀tún fi i'tiqadi kamali ṣẹ̀ríà ṣùgbákaná in ti bídẹ̀ a máa túmọ̀ ní pé ẹniyẹn ń sọ pé òfin ò tí ì pé òfin ẹ̀sìn kò tí ì pé ipe ẹ̀sìn pé ẹwúrú ẹni tó bá bí ọ́nà sí pé kílódé tó ń ṣe Lailatul Qadri kílódé tó ń ṣe sọ ẹ wá bí pé ṣé òun túmọ̀ sí pé anabi sallallahu alaihi wasallam kò mú ẹ̀sìn yìí wá pé fún wa ni sọ àbí rọ́mà ash-shari'a bin-naqs ń sọ pé ẹ̀sìn yìí ó dínkù kò pé tán àwọn làwọn wá fi kún àmì ẹ̀ṣẹ̀ ní tiẹ̀ ẹ̀ṣẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ lè túmọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ wọn sí pé wọ́n sọ pófin ẹ̀sìn pé bí alápèjọ ìrẹ́ ti ń parọ́ nìsín ìwà ni kílẹ̀ ń parọ́ fún irọ́ ọ̀daràn èyí ò lè rí ìtumọ̀ irọ́ fún pé òun sọ pé ẹ̀sìn pé àbí pẹ̀lú rọ́tọ̀ ń pa yìí kò lè ṣeéṣe bẹ́ẹ̀ abẹ́ni tí ń ṣe zina yóò kàn sọ pé zina ọ̀dà ó ṣe zina mà tó torí pé kí ni ẹ lè rí mú débi pé ah, tí wọ́n sọ pé ẹ̀sìn ò tí ì pé ní báyìí so ní tí ó bá mú dé stage bẹ́ẹ̀ kí ni yóò ti lọ lè bọ́ sí ibòmíì zina ò ti lọ lè bọ́ sí ibòmíì bí ẹni tí wọ́n sọ pé nìsín àwa à ń ṣe sáwí sáwí ti wá àwa sì máa ń ṣe fanáwù níbẹ̀ tẹ̀pẹ́rú yìí nìsín ó ti kú ní pé ẹ̀ṣẹ̀ lásán bídíà tó ti ráwọ̀ bídíà ti ráwọ̀ láàtọ̀ pé ẹ̀yìn ṣe fanáwù sí ànábì sallallahu alaihi wasallam òun ṣe rú ti ń di àwọn ọ̀nà tí ẹ̀ṣẹ̀ fi máa ń dá wà tí ò fi jọ bídà ní tiẹ̀ wọn ni pé tanfaridu al-ma'siya ẹni bí qawli hasiluha adamu tawkirullah fi nufus ẹni tẹ́ bá rí ti ń ṣe lọ́run ń tàn wọ́n ọ̀pọ̀ lọ́wọ́ ọba lé ni ìbẹ̀rù ọlọ́wọ́ bá fúyẹ́ nínú ẹ̀mí rẹ̀ ẹni tẹ́ bá rí tí bá sọ pé má ṣerú eléyìí mà wọ́n náà wá hijabu láńlá kó lò wọ́n ni ah, ó ní wọn la ìbẹ̀rù ọlọ́wọ́n bá fúyẹ́ nínú ẹ̀mí rẹ̀ ni náà lọ fà á ah, ṣòkòtò yí ọlọ́wọ́n bá ah, ọ̀nà àìmọ́ ànábì ní kọ́mọ́yọ̀ ni àìrọ́ nínú nù so ìbẹ̀rù ọlọ́wọ́n bá fúyẹ́ nínú ẹ̀mí rẹ̀ ni tẹ́ bá rògbọ́n tí bá ń ṣẹ lọ́hùn ìbẹ̀rù ẹntẹ́bá tó jẹ́ mùsùlùmí tí wá ń ṣe lọ́run ní àsìkò tí ń ṣe zìnà yẹn imani ó dínkù lára rẹ̀ ni wàlá yẹ́sìrìkù sàárìkù hìna yẹ́sìrìkù wà ó wà mu'minun ń jalè imani ló dínkù lára rẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni tí ń parọ́ kò ní parọ́ imani ló ni pé ẹsẹ̀ ní tí máa ń túmọ̀ sí pé ẹni yẹn ìbọ̀wọ̀ fọ́lọ́run ó kéré nínú ẹ̀mí èèyàn ni ẹni tó bá bọ̀wọ̀ fọ́lọ́run ọba tó yẹ pé lódodo ló bẹ̀wọ̀ fọ́lọ́run o lódodo ló bọ̀wọ̀ fọ́lọ́run ẹsẹ̀kẹsẹ̀ tí bá ti mọ̀ pé tí ń ṣe yí ọ̀dá fọ́lọ́run ọ̀fẹ́ ẹsẹ̀kẹsẹ̀ náà ló sáré mọ́ pàǹkan yẹn ti ni ẹ́ wàláyé á ìmọ̀ káì ìtúndáwò mọ́ aṣọ tẹ́ wọ́n mu ni ẹ́ àá yóò ṣe nǹkan kan kà á ni ẹ̀yin obìnrin apá yín yọ aṣọ yìí fún yín wẹsẹ̀ yín ni yọ yàǹkárá yín rè léèsì yín rè ẹ mọ́ ṣèrè léyìí ẹ wá hijab tí ó bò yín ṣí kò dá wọn ah, náà wáyà Qur'an ohun tó lọ́wọ́ bá ń Suratu Nur tó bá ti fi tó bá ti kà á rẹ̀ ah ẹni tó bá yẹ kọ́ lọ́wọ́ bá pàtàkì lẹ́mìí rẹ̀ lódodo ẹ̀ṣẹ̀ kẹsẹ̀ ni ó sáré change pé ah ìfẹ́ bínú ọlọ́run so ẹ̀ṣẹ̀ ìtí máa ń lọ lè ń ni pé èèyàn ẹ̀míyàn kò ní ìbọ̀wọ̀ aw bi tarki al-inqiyadi bi shar'ihi wa dinihi àbí kí yẹn ọmọ lè tẹ̀rí kí yẹn ọmọ lè sọ̀mítì ara yẹn fófin ọlọ́run kí yẹn ọmọ lè ó bóyá nìsẹ́ ó ti yí ọ pé n tán sọ yọ́ ọ̀dá àmọ́ ò wá nílé sọ̀mítì ara rẹ tó táṣọ míṣàn wò ní sí fún yàn pé kí n ju gbára mílẹ̀ fọ́nà pé ah so n tí ẹ̀ṣẹ̀ máa ń dá lẹ́nu bí kìlẹ̀ fẹ́lẹ̀ bẹ̀dà yàtọ̀ sí bẹ̀dà àǹtí ẹ̀ torí pé tẹ́bárò ní àǹtí ẹ̀ fa innahu yẹni wa inna sahibaha yara annahu muwaqqirun lillah wọ́n mọ̀ rí kó ń pọ́lọ́wọ́ bá lé tóun ni ní tá à ń ṣe yìí à ń pọ́lọ́wọ́ lé ní à ń pọ́lọ́wọ́ lé ní ọ̀nà ọmọ wà lẹ́mi rẹ̀ tẹ́bárí òkìtẹ̀sùbà mọ́lẹ̀ yìí ń fa gbùrùgbùrùgbùrùgbùrùgbùrù kò sùn tẹ́bá ní kíló àṣíyàn tó mọ́ súnmọ́ lọ́nkó tó mọ́ kíló dé báyìí so gbogbo ẹni tí bá ń ṣe dédé àláyé ẹ máa rí àpẹẹrẹ pé ọlọ́wọ́ba náà là ń pọ́nlé lára rẹ̀ náà ló fà tí ẹ bá rí àwọn èèyàn tó ń tako oníbẹ̀dá ẹ lè rí kó wá jòkó jẹ́ kẹta kó ń bídà kó sì jòkó jẹ́ kò ní jòkó torí pé kí ó gbà pé òun súnmọ́ lọ́wọ́n ọba ni kí á ha tí n fi súnmọ́ lọ́wọ́n ni wọ́n ní ọ̀dá à la ilaha illallah ní sátánzẹ̀ la ilaha illallah sáwí Ah, tàájúdù táàrùn tàájúdù àwọn nẹ́sìpàtà ti kọ̀ríbù ah, ẹ̀tún ní ọ̀dá a ah. ń se mọ́lù ta kànẹ́bì kan pàtàkì ànẹ́bì àà ìtẹ́sẹ̀ yọ ọ̀dá ẹbẹ̀rù ọlọ́run wàlá ẹ̀wọ̀n tó ma ń wíbẹ̀ jọ́kàn bàbá kan ẹgbẹ̀ àà ẹbẹ̀rù ọlọ́run ẹ̀tún níbi díà ni mọ́lùdí àà ẹ̀tẹ́ẹ̀kẹ́ tí ẹ wò pé ìfẹ́ ànẹ́bì ni bẹ́ẹ̀ ni ẹ̀lẹ́ rí ẹni tí bá ń ṣe ẹ̀ṣẹ̀ ara tí ẹ̀ṣẹ̀ fi yàtọ̀ sí bẹ́dánù ẹ̀lẹ́ rí ẹni tí bá ń ṣe ẹ̀ṣẹ̀ kó fi ṣe fàárí ẹ̀lẹ́ rí ọmọ tí nìsí kó gbọ́ tí lọ́kọ́ mọ́ mú káàkiri àmì ẹ̀lẹ́ rí ẹni tó mú tẹ̀sùbá yọ́ làbọ̀rùn yóò tó mọ gbé káàkiri yóò tó mọ wú yóò tó so bákan náà ẹni tẹ́ bá rí ẹlẹ́ṣẹ̀ èèyàn tẹ́ bá ti ń sọ pé ní tẹ́ ń ṣe yọ̀ dáa yóò sì mọ̀ gbà pé ah, ní tẹ́ ń ṣe yọ̀ dáa lọ́tọ̀ pé eh, inshallah á change it àmúbídíà òmíràn iná ni Sufyanu Thawri rahmatullahi alayhi ó ní albid'atu ahabbu ila shaitan ó ní èsù èsù bídíà ó fẹ́ràn bídíà ó fẹ́ràn àdádálẹ̀ tẹ́ni tẹ́ bá ti ní èsù fẹ́ràn ní tí ó kórìí bú báyìí náà èṣù wá fẹ́ràn bídíà ju ẹ̀ṣẹ̀ lọ torí pé kí ni ó ní wa inna al-bid'a wa inna al-ma'siya yutabu minha bídíà ẹ̀ṣẹ̀ ìmọ̀ ń rọrùn fún yà láti túbá ń bẹ́ẹ̀ ẹni tí ń ṣe gbọ́mọ̀ ọkọ̀ ọlọ́run ẹlọ́n sàánù mi ọtí àbízìnà kò tó ẹni tí ó jáde tó ní oúnzìnà ni náà ni àmẹ́ ẹni tí ń ṣe bídá wọ́n tún kúrò àwọn jáde pẹ̀wàre àwọn tìjàníyà àwọn kàdìríyà àwọn nọ́sípàtì àwọn kìnìrè àwọn kìnìrè àwọn kìnìrè kálùkọ́ mọ̀ dákọ̀ wọn pẹ̀wàre o àtúpè yín ẹ máa bọ̀ wọ́n tún lọ polongo lórí rédíò tí máa gbé ìṣòro rẹ̀ máa gbọ́n bọ̀ wá sí mọ́ ayẹyẹ mọ́lódì ànábì ìfẹ́ ànábì là ń kó kí bíbí di àṣìṣe nù kọ́dọ̀ so ara burú ti mẹ́bí bẹ́ dànù sàmẹ́lẹ́ṣẹ́ ẹ̀ lérí kó jáde ní ìsinátà ah, ń ṣe yìí ah, ah, ẹbẹ̀rọ ọlọ́run alimọ́sẹ́ bí a ẹ̀ lérí ẹlẹ́ṣẹ̀ kún ọ̀dọ́rú ẹ̀wọ̀n so bákanáà ara ọ̀nà tí bídá fi yàtọ̀ sí ẹ̀ṣẹ̀ òun ni pé albídá yẹni tata hallak ilé mọ́ ṣe bí ẹnìkan olè mọ́ ṣe bídíà ní síkẹ́ wá ní akílódé ah, ó sì wá ń yàn mí jẹ ó sì wá ń ṣe láìláìláà tí wá ń jẹ èmi ló ń fi sàbòsí fún àà ah, ah. bídíà ò sí ṣe bẹ́ ẹ̀tọ́ ọlọ́run ni náà ni bídíà máa ń tọ́ọ̀chì àmọ́ ẹ̀ṣẹ̀ ní tiẹ̀ máa yóò tọ́ọ̀chì ẹ̀tọ́ mẹ̀dámẹ́nìyàn ẹn tó ń ṣe zina yóò ṣe tó lówó bá ní ọmọ ṣe bákan náà yóò tún wá ṣe èèyàn yóò ṣe ọlọ́run yóò ṣe èèyàn torí pé kí ni tó bá ṣe zina náà níjọ́ kẹtẹ́ nìkan wá bá nabi sallallahu alaihi wasallam ọ̀dọ́ ni ó ní àdínlé fi zina ó ní yọ̀ǹda fún mi kí n máa ṣe zina nabi sallallahu alaihi wasallam anabi ṣe zina tí ìsọpọ̀ yá rẹ̀ tí kan báyà rẹ̀ zèzì náà á onílà anábìn ah. ayuridik anyakuna ukhtuk an tuf'al bi ukhtik sí yọ da kan ma bọ́ ma yá rẹ̀ zèzì náà tí èpo fẹ́fẹ́ kan bọ́ ma yá rẹ̀ zèzì náà lásán ah, á onírara ó ní ayuridik an tuf'al bi bintik so dùn wọn kan bọ́ ma rẹ̀ zèzì náà onírara ẹgẹ́ bẹ́ẹ̀ náà ni ò ní dùn ma gbogbo àwọn èèyàn tí wọn náà fẹ́ bá zèzì yìí ẹnìkan ní ọjọ́ kọ wọn ẹnìkan ní ọjọ́ ọmọ wọn ẹnìkan ní ọjọ́ bàbá rẹ̀ ṣé ó dùn mọ́ wọn náà ní rárá ànábì wa fọwọ́lé láyà ànábì wa allahumma isra sadrahu olúwa fọ ìgbáyà rẹ̀ má so ẹnìyàn ní kúrò wọn wá gúrò àrùn sínú kankan mọ́ nínú ẹ̀mí òun láti ọ̀tá ànábì so òun zina yóò ní í ṣe pẹ̀lú ẹ̀tọ́ èèyàn kan yóò ní í ṣe pẹ̀lú ẹ̀tọ́ èèyàn bí èèyàn jalè náà èèyàn ṣẹlọ́run torí ẹ̀tọ́ èèyàn bí wọ́n sì rófó ta ní bí ẹ̀ṣẹ̀ ni yóò ní í ṣe pẹ̀lú ọ̀tọ́ èèyàn kan fàmọ́ ìpínlẹ̀ ti bídà ní ti aṣùlù rẹ̀ yóò ní í ṣe pẹ̀lú ọlọ́run nìkan oṣù ní kì í ní í ṣe pẹ̀lú èèyàn lọ́pọ̀lọpọ̀ tí ń jẹ́ bídà á tó àwọn ọ̀nà tí bídà fi yàtọ̀ sí ilmàṣíyà náà lélẹ́yìn so bákan náà ilbídà ara ọ̀nà tí máṣíyà fi yàtọ̀ sí bídà á ó ní pé Ànábì sallallahu alaihi wasallam wọ́n jẹ́ kó yọ anu hadithi Abi Hurairah radiyallahu anhu ó ní bídá àti ó ní ẹ̀ṣẹ̀ tẹ́ rí yẹn náà ni a fi sọ pé èèyàn yìí máa fojú di ẹ̀ṣẹ̀ pé ma ṣe ń so jèrè ma ṣe ń so hadith yẹn bẹnu Sahih Muslim ń bẹ nínú Sunan eh, ẹ̀ṣẹ̀ kan wò tó ṣẹ̀ṣẹ̀ gbà tó bá ṣẹ̀ tán nakatet fi qalbi i nakatetun sauda pọ́ìntì dúdú kan wà kán sínú ẹ̀mí rẹ̀ ṣe pé ẹ̀mí ló wọ́n bá dá funfun ni tí wọ́n bá ti wá ṣe lọ́wọ́ pọ́ìntì kọ̀ọ̀kan síbẹ̀ kí ni yóò dúdú nínú ẹ̀mí fa idha huwa naza'a wastaghfara wa taba saqula qalbuhu àmọ́gbà tí wọ́n bá ti ṣe rí kú mẹ́ pé ah irú kí dánwò yọ ọlọ́run yé ní kí ní yọ̀ dáa bí i mọ́ ní àbí ah irú òun wà lọ́lẹ̀ dánwò yìí tí wọ́n náà mọ̀ pín tí ọ̀dá ni anábì ni tí ẹ̀mí tẹ́niyẹ bá ti jáwọ́ wastaghfara tó túbá wa taaba tó wá ṣẹ́ríkù ń bẹ̀ láíláyì rẹ̀ pín tó dánwò má ní jẹ́ tó túbá nù pín tó boyfriend girlfriend ìmá é lọ́mọjẹ boyfriend tó wá túbá kò mẹ́ tí ò ṣe má so anábì ni saqula qalbuhu ọlọ́run ni ẹ̀fọ́ ẹ̀mí rẹ̀ mọ́ ibi tí pọ́ìntì wà ń kan fọ̀ mọ́ wọ́n bá fọ́ mọ́ abúlé náà àbí jìbìtì àbí gbogbo oríṣiríṣi tí wọ́n máa ń ṣe sòrúwọ́ ni ẹ̀fọ́ mọ́ gbà bá wọ́n in àádà tẹ́nìyàn bá tó wá pọ́ìntì tí ń kán dúdúdúdú tí ń kán yọ padà wá gbogbo ẹ̀mí ẹ̀tàn yányán anẹ́bí sọ̀sọ́lá ní kí wà wà ránú lẹ́ọ̀dì dákàrà ọlá òun náà ń pè ní ránù ẹni pé ìdídí block tí ma ń block ọkàn tí wọ́n ń wí nù pé ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀mí wọn wà dúdú yányán ẹ̀mí wà le látara pé kíni tí wọ́n ń ṣe ọlọ́run ọba so irú àwọn nǹkan yìí náà ni àwọn aburú tí ń bẹ níbi ẹ̀ṣẹ̀ náà ni àwọn afẹ́sìn mọ́ bí ń ṣọ̀rọ̀ lára níbi aburú gangan tí wọ́n máa ń ṣọ́ àwọn èèyàn lára gan pé jìnnà sí aburú. abdullahi ibn abbas radiyallahu anhu níjọ́ kan ó ní àwọn ọmọ mẹ́ta wọ́n pè kan ní quraib wọ́n pè kan ní sami' so wọ́n pè kan ní ya ikrima ikrima sami' àti quraib ó wá pè wọ́n ó ní ya abna'i ó ní ẹ̀yọ́ máa mi ẹ̀yọ́ máa mi yìí ó ní inni arakum tablughuna ma yablughu ar-rajul min al-mar'a mo ti rí pé ti ń dé stage stage tí ọkùnrin máa ń dé tí ó fẹ́ máa ní bùkátà sóbìnrin faman arada an yatazawwaj uzawwijuhu ẹni tó bá ṣetán lọ́wọ́ fẹ́yàwó èmi ó ṣetán láti fẹ́yàwó fún o nífẹ̀yàwó fún wọn wọ́n nífẹ̀ ináhù ń torí pé kí ni la yazni muslimun oní musulmi kan ní zai zina illa dhahaba Allahu binurihi binuri wajihi ọlọ́wọ́ gbé ìmọ́lẹ̀ yọ ọlọ́wọ́ kakó lójú rẹ̀ yọ ká ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ẹ̀sìn ọlọ́wọ́ kakó lójú rẹ̀ ni ẹ̀ntọ́ bẹ lè wu ọlọ́run lè wá dá ìmọ́lẹ̀ yẹn padà tó bá sì wù lè mọ́ dá padà má kí ni Abdullahi ibn Abbas kí ni ń ṣe pẹ̀lú eléyìí òun náà ni pé láti fi ṣọ́ àwọn ọmọ rẹ̀ níbi ká má dédé ẹ̀ṣẹ̀ ká má dédé zina so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn sàhábà wọ́n tó máa ń ṣọ́ àwọn èèyàn lára jọ tó ráwọn kan tí wọ́n kójọ tẹ́nìkan wà láàrin wọn òun wá mú bí tẹ̀sùbá lọ́wọ́ àbí òkúta wọ̀wọ́ ẹwà ni ẹ̀ṣẹ̀ la ilaha illallah ọgọ́rùn ẹ̀ṣẹ̀ asbunallahu ọgọ́rùn ẹ̀ṣẹ̀ salatu ọgọ́rùn gbogbo náà wá ṣe abdullahi abu musa al-ash'ari òun lórí wọn ó wá sọ fún abdullahi ya ummatan muhammadi in ya alihuma nabi mara arakum tasna'un kila ń ṣe yìí kila ń ṣe yìí ó ní la'allakum ala millatin iya ahda min millati muhammadin ṣe iri ah, ẹ̀sìn mi ló wà ní tó yàtọ̀ sí ẹ̀sìn tá nabi ṣe ah awa muftihu baba dalala ṣe ìpínlẹ̀ ẹfẹ́ mọ́ sílẹ̀kùn ànúlẹ̀ lérè yìí o yẹni pé bí wọ́n ṣe máa ń kọ̀ fáwọn èèyàn ní bèbè dáa bẹ́ẹ̀ náà wọ́n ń kọ́ fáwọn èèyàn níbi ẹ̀ṣẹ̀ irú ẹ̀ náà ni Umar radiyallahu anhu yọ́tọ́ gbogbo àwọn kan kí wọ́n ń ṣàdúà fún gbogbo ìlú wọ́n kójọpọ̀ wọ́n láwọn ṣàdúà fún gbogbo ìlú Abdullahi ẹni Umar bin Khattab wọ́n ni nadi li ra'isahum eléri wọn ni bá ń pè wá ẹni umaru ní sáti bá ń pèpí àìgbàkalẹ̀ bá ń wá àìgbàkalẹ̀ dátẹ́ni yẹn wọlé síwọ́ ni olóhun náà ni ọ̀dá umaru kan jáde ní umaru wá yọ ẹgbà umaru wá ń ṣe umaru lúlúlú oní kí lóhun náà ni à ń ṣàdúrà fún lùlù tá ràn tá hubab ìjọ tóun náà gbọ́ ipe ọmọ rẹ̀ ọ̀rọ̀ lè ń jọyìn àwọn kan tó láwọn ọjọ́ ń ṣàdúrà papọ̀ mo bá gbogbo bá ọmọ rẹ̀ yẹn wípé ọgbọ́dọ̀ dọ́dọ̀ wọn máa so ní pé bẹ́dà àti máa ṣe ya kò sí tí àwọn aṣọ ábà máa ń fi ojú rere wò ní méjèèjì so bẹ́ẹ̀ náà làwọn náà gbọ́dọ̀ fojú rere wò ó agbọ́dọ̀ fojú rere wò ó mo sọlẹ̀ kan pé èèyàn lè ṣe bẹ́dà tí ó dé ipò kúfùrù yẹn yẹn fún yàn èèyàn gbé fọ́tò àfá kan wá gbé sọ́rùn àbọ́gbé fọ́tò àfá kan gbé sọ́ kankan rẹ̀ báyìí wọ́n wo sún yá ṣe Ibrahim agrisini yá ṣe Ibrahim agrisini tẹ́rẹ́tẹ́ bá ń sọ wíkí ló ń ṣe yìí yóò ní ẹni ọlọ́run náà ló ń pè ó bá bídí àwọn dé ṣíríkùnù bídí ààrẹ dé bídí ṣíríkùnù sórí eléyìí àbúrúbẹ́ni àbúrú ẹgbẹ́ kọ́rùn náà ni tí kí ó gbà pé bí kíní ṣe ń bẹ lára ń orí ó mọ̀ ṣẹlẹ̀ àbínú báàgì ń àbí lára mọ́tò ń àbí gbúrú eléyìí bídá tí ó dèpo ṣíríkù ni so náà ara ọ̀nà tí bídá tó fi yàtọ̀ lọ́dọ̀ àwọn afẹ́sìn òun ni pé wọ́n gbé àwọn kọ̀wáìdì kankalẹ̀ yẹni pé àwọn principles tẹ́mọ̀ fi dá bídá àmà principles wà fún wọ́n fi dá bídá àmà ẹ̀ṣẹ̀ òun lẹ́wọ̀n principles òun kò láwọn kọ̀ áìdùn lára àwọn principles bídá òun náà ni pé at-taqarrubu ila Allahi bima la yushri'uhu Allah kí ọmọ sílọ́hun ọlọ́run ń sin lóòótọ́ àmọ́ ọ̀nà tọ́lọ́run ní òfin sin ló fi ń sìn ka ibadati Allahi bi shams bí kí o ní èmi tèmi o ìfẹ́ gbáwẹ̀ àmọ́ máa dúró sínú oòrùn ni ń sàràmì lóòrùn àbí àdúrà tí mo fẹ́ ṣe yìí àtikáàrù rọ̀lẹ́ tí ń lọ ti fẹ́ ṣe lónìí sẹ̀pá àtikáàrù rọ̀lẹ́ lọ fẹ́ ṣe lóòtọ́ àmọ́ ń lè rí òkè ìlọsírí òkè ń wọ́n ti mọ̀ pé àá ah, ṣe ń bẹ nínú àtikáàrù pẹ́ lọ sírí òkè ni kò sí ń bẹ ìmọ̀kàn fi sí àà bẹ̀rẹ̀ àánú àbí àdúrà tí mo fẹ́ ṣe yìí ń fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ń lọ kú ọ ń lọ kú ọ àbí mẹ́sàá ti àpẹ́ ní ń lọ wọ́n wá bí ọ pé ṣé anábì ni ẹ lọ síbẹ̀ bá ní á anábì ò ní á lọ àwọn ọ̀nà tí wọ́n fi dá bídá mọ̀ ni bídá ní àwọn principles bákanáà al-khuruj an-nizam ad-dini oníkéyàn ó kò níbi òfin tó lówó bá gbé kalẹ̀ níbi ẹ̀sìn bọ́lọ̀ ṣe tó òfin pé ẹ̀sìn mẹ́bàáyì kí ó jáde kíyàn lọ síbi sàárì ọ̀fẹ́ sàdúwà kọwa ní ẹmọ súnmi sàárì àbá alágbájá bẹ̀ẹ́ni sílọ ní bẹ́lọ́run wọ́n wá bí ọ pé ṣé àdúà tó ní ṣe pẹ̀lú sàárì àfà ni wọ́n mi pé píríncípù tẹ́mọ̀ fi dá bẹ́dẹ́ àmà ara rẹ̀ nu so bákan náà al-ibadatu al-mukhalifa li sunnati tarkiyya kíyàn ọmọ sílọ́run ìbádà ló ń ṣe àmọ́ ó tako súnà tánàbí ò ṣe bí lápèjúwe

so ó ní pé gbogbo àwọn príncipù tí wọ́n là kalẹ̀ yìí ni ó fi máa ma ìyàtọ̀ sí bídà tó fi yàtọ̀ sí ẹ̀ṣẹ̀ so bákan náà ara àwọn ọ̀nà tí príncipù sọ́tù mọ̀ fi dá bídà àmà òun náà ni ìbáda al-mukhalifa li'amal gbogbo ìbára tó bá ti tako ìlànà àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ẹni pé àwọn tó ń jẹ́ aṣíwájú wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn sókè ọmọ pé nǹkan yẹn ẹ̀yìn sì ń pè lẹ́sìn kò kí ń ṣe bídà ànábì kò kí ṣe sallallahu alaihi wasallam nù so ní ṣókí òun náà ni pé súnà ànábì sallallahu alaihi wasallam nǹkan tí ànábì pè wá sí tó ní ká ṣe ìdàkejì rẹ̀ bí wọ́n bá ti ń ṣe nínú ẹ̀sìn kí wọ́n ti mọ̀ pé yẹn ń ṣe bídà ànù bídà sì ní Ọba subhanahu wa ta'ala wọ́n ṣe wà lára bí ká jìnà sí kọ́dà olúwọba ó léwa pé a gbọ́dọ̀ dé díẹ̀ ṣùgbẹ́ náà ni àwọn sọ̀hábà anábì sallallahu alaihi wasallam anábì gangan òun gan mú wa jìnà pé ká jìnà sí bídà ẹ̀wù jọ táwọn kan wá bá anábì sallallahu alaihi wasallam táwọn kan ní a wọn lọlé anábì sallallahu alaihi wasallam lọlé béèrè kébùlà anábì ṣe máa ń sẹ́sìn dáadáa ṣẹ̀kú fáwọn náà lónìí náà tán bá sọ fáwọn èèyàn lónìí pé wọ́n fẹ́ ṣe àsìkáàrù àbí bá níbẹ̀ ni àsìkáàrù rọ̀lẹ́ ṣe ń dèdè ń tánàbí ni ó ṣe ó ní àà àsìkáàkúfúnlá 100 so báwọn ènìyàn náà ṣe wí náà nù wọ́n ni takọlúhà wọ́n ni eléyìí kéré ànábí ò ṣe kí ní ìtó ẹnìkan wọnú wọn ìní sùn lóru mọ́ láíláí gbogbo orú náfílà ni ma fi yàn ẹnìkan ní èmi ìbádà mi ìnífẹ́ ìyàwó mọ́ ìmàlèmọ̀ gbádùn ìbádà ẹnìkẹta ní èmi o máa ma gbogbo sẹ̀mí ayé mi ní òrùn ní ti mọ̀ sí anábì ní ẹbá mi pè àwọn mẹ́ta yíwá anábì ni wọ́n ní bẹ́ẹ̀ ni àwa ni anábì ní ẹni pé ẹ fẹ́ràn ọlọ́run tó mi mo bẹ̀rù ọlọ́run ọba jù yín lọ so bákan náà tẹ bá ní pé ẹ ìbẹ̀rù ọlọ́run àbí ẹ nífẹ̀ẹ́ ọlọ́run ẹ nífẹ̀ẹ́ ọlọ́run tó mi ń gbọ́dọ̀ gbọ́ èmi mẹ́síwárì mi yìí mo mọ́ ń sùn lóru tó bá tún dáa nìkan tún dìde yànnà fílà ń sùn sùn padà mo sì níyàwó èmi èsì fi gbogbo ọjà ayé gbàwẹ̀ kí ló tẹ́yìn ní gbogbo ọjà ilé mọ̀ fi gbàwẹ̀ ẹni gbogbo ọjọ́ ẹlẹ́ẹ̀lẹ́ẹ̀ nífẹ̀yàwó wọn ni ní sùn lóru anábì ní gbogbo yányán o ìlànà ti mí ní kẹ́ mọ́ tọ́ o yẹn ni pé ẹ má dá nǹkan kan kalẹ̀ tó yàtọ̀ sí ìlànà tèmi anábì sallallahu alaihi wasallam so o ní pé ara àwọn ọ̀nà tí bẹ́dà tó fi yàtọ̀ sí ẹ̀ṣẹ̀ náà ni à ń ṣe lára yìí fún wa so ní kókó òun náà ni pé bẹ́dà èyí tí ó lè sọ̀rọ̀ di kèfèrí náà wà ń bẹ́ẹ̀ èyí tí ó lè sọ̀rọ̀ di kèfèrí wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ náà èyí tó lè sọ̀rọ̀ di kèfèrí wà ń bẹ́ẹ̀ èyí tó lè sọ̀rọ̀ di kèfèrí wà ń bẹ́ẹ̀ àmọ́ gbogbo ẹ̀yán yán mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí i òun ni ó jẹ́ kíyàn jẹ́ mùsùlùmí lódodo kíyàn jẹ́ mùsùlùmí lódodo ó burú fún mùsùlùmí kan pàdé rẹ̀ kan sì tó máa bí pé ẹjọ́ sí mùsùlùmí ní kódà kódà so kọ́lọ́kọ́ mọ́ ṣàṣánú fún wa so kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa jù هذا وصلى الله على محمد وعلى آله وأصحابه وتابعين لهم بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته وسابق جزاكم الله خير وسابق اليونان وسابق جزاكم الله خير to أوصاف staff who has been taking limitless and countless and priceless words of Allah subhanahu wa ta'ala. We pray to Allah subhanahu wa ta'ala to increase him in knowledge. Let him prosper in this earth with long life and complete siha, that is health in this life. And may Allah not deprive him of the reward in this earth and the hereafter. So what our